الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن ومن سلك سنته إلى يوم الدين أدوبة فون ولون أبا أترى عليكم كاتي عليكم دفاع النبي صلى الله عليه وسلم èyí ni àkọ́tún ètò yìí ètò Hudan wa Bushra ilé tí yọmọ ogun orí afẹ́fẹ́ báyìí ní alẹ́ tí òní tí a mọ̀ sí ọjọ́ kejìlá nínú oṣù Ramadan kí ọlọ́ọ̀bá kí ó ṣe àlékún dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa kọ́nà jẹ́ kí ẹ̀mí wọ́n gba ìyókù jà látàrí dáadáa ẹja fẹ́rabalẹ̀ láti jẹ àǹfààní ọ̀rọ̀ lówó iyebíye látẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dr sharafdin gbadebo rọ́jí bisimilah. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd fasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. asala lónìí a bẹ̀rẹ̀ sí ní fúnra wa nípa asala asala dájúdájú òhun iná ni eléyìí tó kápá jù tó ní agbára jù nínú àwọn orígun ẹ̀sìn islam márùn lẹ́yìn àwọn àjẹ́rìí méjèèjì shahadatu an la ilaha illallah wa shahadatu anna muhammadan abdullahi wa rasulah lẹ́yìn àwọn àjẹ́rìí méjèèjì bí àjẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún allahu rabbul alamin nìkan àti ìjẹ́rìí pa nabi muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́ọ̀ni ìránṣẹ́ ọlọ́ọ̀ni sọláàtù ló tún kàn ní pípàtàkì ọ̀ràn àyàn ni sọláàtì jẹ́ lórí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin gbogbo bó ti lè wù kí ọ̀rọ̀ wọn jẹ ipò yòówù wọn sì lè wà ìyẹn ni pé kò bá jẹ́ pé àsìkò ìbàlẹ̀ ọkàn láwa ni o àbásìkò ìbẹ̀rù àsìkò ogun láwa ni o àbásìkò kò síjà agbádùn àbá rẹ̀ ń ṣe wa ilé láwa àbá tiẹ̀ jó nírìn àjò gbogbo kò yóò wù tá a lè wà a gbọ́dọ̀ ṣe sọ́láàtì kódà kó ṣe wípé àárẹ̀ ti ń ṣe wa kò gba kárura padà nípò dùbúlẹ̀ tá a wà náà dáadáa ní ká ṣe sọ́láàtì eléyìí yóò fi hàn bí sọ́láàtì ṣiṣẹ́ pàtàkì tó nínú òfin ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa kí wọ́n ní wọ́n ń pè ní as-salat as-salatu nínú ṣẹ̀ríà ẹ̀sìn islam ibadatun dhatu aqwalin wa af'alin makhsusa muftatahatun bitakbir mukhtatamatun bitaslim ìjọ ń pè ní sọ́láàtì ó náà ní ìjọsìn kan eléyìí tó ṣe wípé ó ní àwọn ó ṣe àkójọpọ̀ àwọn gbólóhùn àti àwọn asẹ́ kan tí wọ́n jẹ́ àdáyanrí èyí tá a máa bẹ̀rẹ̀ pẹ̀lú allahu akbar tá a sì máa parí pẹ̀lú asalaamu alaykum eléyìí ni asọ́lá mo rò pé wọn náà ti dá àmà báyìí asọ́láàtù yìí báyìí kí ni ìdí pàtàkì tí ọlọ́wọ́n bá fi ṣe lófin fún wa ìdí tí ọlọ́wọ́n bá fi ṣe lófin fún wa ọ̀pọ̀ púpọ̀ akọni pé asọ́láàtù tẹ rí yẹn ni o a sì ti mọ̀ pé ìmálẹ̀ àwọn èèyàn máa fi ríran bẹ́ẹ̀ náà ni sọ́láàtù tẹ rí o òhun náà ó máa ń fi ní mànà lọ sídìí tó dáa ó máa ń fi ní mànà lọ sídìí tó ṣe déédéé àti pé sọlá ti tẹ́rí èèyàn ní máa mójútó àfi kó máa káyàn lọ́wọ́ dè kó máa gbéyàn jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ yóò máa léyàn jìnnà sí ìwà pálapàla àwọn àwa abú àwọn àìdá yóò máa léyàn jìnnà sí. ọ̀sọ́lá ti tẹ́rí yẹn nínú ìdí tọ́lọ́wọ́n bá fi ṣe ní òfin fún wa òun náà ní pé òun náà ní nǹkan tí wọ́n máa sòyàn pọ̀ mọ́ ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa òun gan-an lòpọ̀ mú fẹ́sìn bí sọlá ti tẹ́ bá ti wó dànù ẹ̀sìn ti wó dànù abájọ́ ìdí rẹ̀ ni mùsùlùmí ti máa rí àwọn adùn adùn bíbọ́ lọ́wọ́n bá sọ̀rọ̀ jẹ́jẹ́ yóò wá mú kí ẹ̀mí k'ọ ma bẹ dáadáa kẹ́mi rẹ̀ bẹ lálàáfíà ìtútù ojú ó ma bẹ fún ìbàlẹ̀ ó máa bẹ rẹ rẹ̀ ìṣípayọ̀ àyà rẹ bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n máa gbọ́ bùkátà rẹ àti pé gbogbo ìdààmú àti wàhálà ayé èèyàn lọ́wọ́ gbogbo pákáleke fìtínà wàhálà èèyàn lọ́wọ́ ẹ rí ọ̀sán láti yẹn ó ní ètò hàn lára ètò hàn sọ èyí tó sì pamọ́ wa èwo ló hàn nínú sọ̀láàt èyí tó hàn nínú rẹ̀ ó ní í ṣe pẹ̀lú ara wa ìdìde dúró ìtẹ̀ ìforíkalẹ̀ àti ìjókòó àti gbogbo àwọn intan ń sọ lọ́rọ̀ àti ìta ń ṣe níṣẹ́ nínú sọ̀láàt eléyìí tó hàn eléyìí tó wá pamọ́ nínú ìta ń pè ní sọ̀láàt ó ní í ṣe pẹ̀lú ọkàn nítorí pé ara lásán kọ́ là ń fi ṣe sọ̀láàt à ń tún fọkàn ṣe sọ̀láàt ẹni tí ń ṣe sọ̀láàt ó jẹ́ ẹni tí ń gbé Ọlọ́run bá tóbi ó sì gbọ́dọ̀ ó sì gbọ́dọ̀ jẹ́ni tí ń gbé Ọlọ́run bá ga ó gbọ́dọ̀ jẹ́ni tí ń payà rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ni tó nífẹ̀ẹ́ sí ó sì gbọ́dọ̀ jẹ́ni tí ń tẹ̀lé tiẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ni tí ń fẹ̀yìn fọ́pẹ́ fún ó sì gbọ́dọ̀ jẹ́ni tí ń tẹríba fún ó sì gbọ́dọ̀ jẹ́ni tí ń rẹra rẹ̀ẹ́lẹ̀ fọlùwà ẹlẹ́dàá rẹ̀ ẹ rí eléyìí tó hàn nínú abala tá a pè ní sọláàtì yẹn èèyàn jẹ́ni tí ń mú wá sí ìmúṣẹ èèyàn dẹni tí ń ṣe látàrí títẹ̀lé àṣẹ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú bí tí ṣe máa ṣe sọláàtì tòró ti sọ pé sọlú kama ra'aytumuni usalli ẹ máa ṣe sọ́láàt gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe rí pé mò ń ṣe sọ́láàt èyí tó wá pamọ́ nínú abala sọ́láàt ńṣe lélẹ́yìí ìní ọmọ wáyé pẹ̀lú at-tawhid torí ẹni tí ò ní tawhid sọ́láàt rọ̀wù lọ fẹ́ sí tí èèyàn bá ti ní tawhid sọ́láàt rọ̀wù lèèyàn fẹ́ sí eléyìí tó pamọ́ nínú sọ́láàt ńṣe ló máa ń wá sí ìmúṣẹ látàrí al-iman sọ́láàt wo lọ fẹ́ sí ńgbà tó ó ní í ṣe pẹ̀lú al-ikhlas ṣíṣe àfọ̀mẹ́sì fọlọ́ torí tó bá ṣe sọ̀láàtì tó ṣe nítorí tọ́lọ́ kò níláárí kò wúlò kò sí ládàkà tó rí gbà náà ó tún ní í ṣe pẹ̀lú al-khushu' ìtẹríbọ̀ ọkàn téèyàn bá ti ní ìtẹríbọ̀ ọkàn fọlọ́ kò sáǹfààní nínú sọ̀láàtì rẹ̀ qad aflaha muminun alladhina hum fi salatihim khashi'un dájúdájú wọn ti sóríire o àwọn múmin àwọn ẹni tó ṣe é pé wọ́n máa ní ìtẹríbọ̀ ọkàn nínú àwọn sọ̀làwàtì wọn ẹ̀rí sọ̀láàtì ó ní ara ọlẹ́mì asọ́láàt ọ̀lára ọlẹ́mì èwo lára sọ́láàt ara rẹ̀ ní dúró ara rẹ̀ òun náà ní rúkú ara ní tó fi sára òun náà ní foríkalẹ̀ ara ara rẹ̀ náà ní kíwútà nkénu rẹ̀ ẹ̀mí rẹ̀ wá ń kọ́ ẹ̀mí rẹ̀ ní ta'zimullah gbígbé ọlọ́run ọba tóbi khashiyatullah ìpáyà ọlọ́ hamdullah ìmáfẹ́yìn fọlọ́ su'alullah ìmátọrọ ntàǹfẹ́ lọ́dọ̀ ọlọ́ wastaghfaru ìtọrọ àforíjìn lọ́dọ̀ rẹ̀ والثناء عليه àti mímọ̀ afẹ́yìn fún والصلاة والسلام على رسول الله àti mímọ̀ ṣe الصلاة fún anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam àti fún àwọn aráalé rẹ̀ àti gbogbo àwọn ẹrú ọlọ́wọ́n bá tán jẹ́ olùṣe dáadáa lọ́jọ́jú ọlọ́wọ́n bá pa gbogbo olùgbàgbọ́ òdodo láṣẹ lẹ́yìn ìgbà tẹ́ bá ti gbàgbọ́ pé kò sí ọba kan tọ́tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi allah tẹ̀sí gbàgbọ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́ni ìyẹn ìyẹn ohun tẹ́ gbàgbọ́ tẹ́ ń fi jẹ́ mùsùlùmí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó pa wá láṣẹ wípé ìgbésí ayé wa o àgbọ́dọ̀ jẹ́ni tí ń tún mú àwọn nǹkan mẹ́rin yìí wá àgbọ́dọ̀ jẹ́ni tí ń ṣe àwọn nǹkan mẹ́rin yìí nínú ìgbésí ayé wa àwọn náà ni as-salat az-zakat as-siyam al-hajj ẹ jẹ́ni tí wọ́n máa ṣe salat ẹ jẹ́ni tí wọ́n máa yọ zakat ẹ jẹ́ni tí wọ́n máa ṣe siyam ẹ sì jẹ́ni tí wọ́n máa ṣe hajj àwọn eléyìí lórígun ẹ̀sìn islam orígun ẹ̀sìn islam márùn-ún gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú àwọn orígun ẹ̀sìn islam yìí báyìí ìkọ́ra ẹni ìkọ́ra ẹni máa ṣe ń bẹ́ńbẹ́ àwọn ọ̀nà tá a máa gbà láti máa tẹ̀ láṣẹ ọlọ́run ọba wa nínú ara wa ni o àbí nínú dúkìá wa ni o àbí nínú ìfẹ́ wa ni o àbí nínú tọ́lọ̀ wa ni o nítorí pé pẹ̀lú ṣíṣe bẹ́ẹ̀ máa gbọ́ bùkátà wa lọ́lọ́run máa gbọ́ bùkátà wa ní ìbámu pẹ̀lú àti wa sallam tí ò ní jẹ́ ìbámu pẹ̀lú ìfẹ́nu tiwa. ní ìgbà tí mùsùlùmí bá ń ṣe sọ́láàtì ó yẹ kí mùsùlùmí ọmọ ìpè àṣẹ ọlọ́run ọba ló ń tẹ̀lé o àṣẹ ọlọ́run tó ní í ṣe pẹ̀lú ọ̀kọ̀ọ̀kan nínú àwọn oríkèé ara òun nítorí kó lè bàa jẹ́ pé a kọ́ àwọn oríkèé wa náà máa ṣe ọ̀nà wo làwọn náà máa gbà láti tẹ̀lé tọ́lọ̀ a kọ́ àwọn oríkèé wa máa ṣe ọ̀nà wo làwọn náà máa gbà láti pa òfin ọlọ́run ọba mọ́ nínú gbogbo nǹkan tá à ń ká kọ́ ìwà wa máa ṣe báwo lọ́nà ṣe máa tẹ̀lé tọ́lọ̀ bóyá ìbáṣepọ̀ wa pẹ̀lú ọmọnìyàn ni o ká kọ́ ìbáṣepọ̀ wa pẹ̀lú ọmọnìyàn báwo lọ́nà ṣe máa ṣe tí ò ní takò tọ́lọ̀ bóyá oúnjẹ wa ni o ká kó oúnjẹ wa náà máa ṣe báwo lóúnjẹ wa náà ṣe máa tẹ̀lé tọ́lọ̀ bẹ́ẹ̀ aṣọ wa tá à ń wọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títí tí gbogbo wa àwa àti ń tọ́hàn àti ń tọ́hàn lára wa ó ti ń tẹ̀lé tọ́lọ̀ sọ láti tẹ́ yẹn o akóníjànú ló jẹ́ o níbi àti máa hùwà àbàjẹ́ o ẹnìkan ò ní máa mójútó sọlá àti kẹ báńdì pàlàpàlà o ẹnìkan ò ní máa mójútó sọlá àti kẹ báńdì ségesège o à ń ta tẹ́tẹ́ à ń mutí à ń yálè à ń mọ̀mọ́kọ́mọ à ń jẹjẹkújẹ à ń ṣèṣekúṣe à ń rìnrìn kúrìn à ń kẹgbẹ́kẹgbẹ́ à ń wẹgbẹ́kẹgbẹ́ ẹ lè bá pàdé pẹ̀lú ẹni tí máa ń ṣe sọlá àti pé sọlá àti tẹ́rí yẹn sábàbí ńlá ni tí máa mú kọ́lọ́wọ́n bá kọ́ pa ẹ̀ṣẹ̀ rẹ̀ fẹ́ rú rẹ̀ ó wà nínú لو أن نهرا بباب أحدكم يغتسل منه كل يوم خمس مرات هل يبقى من درنه شيء قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا متفق عليه أبو هريرة رضي الله عنه oni mo gbọ́ tí محمد صلى الله عليه وآله وسلم sọ pé وافو منيرو fún mi nírò tó bá sì pé akérèmọ́bù odò kan máa tónítàn wa ń lo àǹfààní akérèmọ́bù odò tí ń sàn níwájú ilé rẹ̀ yìí láti wẹ̀ lẹ́ẹ̀márùn lójúmọ́ ǹjẹ́ nǹkan kan wà sẹ́kù nínú eré ara rẹ̀ bí tí ń bá ń wẹ̀ lẹ́ẹ̀márùn lójúmọ́ àwọn sọ̀hábà ní rárá o nǹkan kan àti sẹ́kù nínú eré ara èèyàn tí èèyàn bá ń wẹ̀ lẹ́ẹ̀márùn lójúmọ́ ànábì ní eléyìí jẹ́ àpèjúwe àwọn sọ̀làwátì àkókò márààrún tọ́lọ́wọ́n bá ní ká máa ṣe lójoojúmọ́ ńṣe lọ́lọ́wọ́n bá máa fi wọ́n pa àwọn àṣìṣe rẹ̀ ìyẹn ni pé tí wọ́n bá mójútó sọ̀làwátì khams tó ń ṣe dáadáa lójoojúmọ́ lẹ́ẹ̀márùn yìí ọlọ́wọ́n bá máa fi pa àwọn àṣìṣe rẹ̀ rẹ́ ọ wàá di àtúnbí tí ò ní lẹ́sẹ̀ lọ́rùn gẹ́gẹ́ bí ẹni tí ń wẹ̀lẹ́ márùn lójúmọ́ tí ò ní sẹ́kùn kankan nínú eré ara rẹ̀ alimami Bukhari àti Muslim àwọn náà ni wọ́n gba ìgbà wáyé wa kí ni máa mú kí ọkàn èèyàn ó dúró dọ́gba nídìí ṣíṣe tọ́lọ̀ ọkàn ò lè dúró dọ́gba o bẹ́ẹ̀ ni àwọn oríkèé wa wọn ò lè dúró dọ́gba o àyàfi pẹ̀lú nǹkan méjì ìwọ ń fẹ́ kí ọkàn rẹ ó dúró dọ́gba ó sì ń fẹ́ káwọn oríkèé rẹ kó dúró dọ́gba nǹkan méjì ló ṣe alákọ̀ọ́kọ́ òun náà ni kọ́ ọ jẹ́ni tó fún ẹni tí ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí lọ́lá lórí ntẹ̀mí tiẹ̀ ń fẹ́ ẹni tọ́lọ̀ ń fẹ́ ó fún lọ́lá lórí ntẹ̀mí tiẹ̀ ń fẹ́ subhanallah ọlọ́run ọba ń fẹ́ ká sùn ọlọ́run fẹ́ ká tẹ̀lé tó ọlọ́run fẹ́ ká tẹ̀lé tà ànábì òun ànábì muhammad sallallahu alayhi wa sallam wàá fún lọ́lá lórí nǹkan tí ọkàn tiẹ̀ ń fẹ́ ọlọ́run ọba ń fẹ́ ká sùn lọ́kàn nínú ìjọsìn kò fẹ́ ká ṣẹbọ sùn nínú ìjọsìn ọ̀n fẹ́ ká máa pè lónìí ká máa pè nǹkan mí pẹ̀lú òun ọ̀n fẹ́ ká máa bẹ̀rù òun lónìí ká máa bẹ̀rù nǹkan mi pẹ̀lú òun ọ̀n fẹ́ ká sáàdì òun lónìí ká máa sáàdì nǹkan mi pẹ̀lú òun wàá fún lọ́lá lórí nǹkan tẹ̀mí jẹ̀ ń fẹ́. bákan náà nǹkan kejì tí jẹ́ kọ́kàn dúró dọ́gba toríkì ara náà sì fi dúró dọ́gba òun náà ní pé àwọn àṣẹ ọlọ́run ọba tọ́lọ́run fi pa wá àwọn nǹkan tọ́lọ́run ọba kọ̀ fún wa òun náà ní ni là ń pè ní àṣẹríà kájí oyé wa ṣẹríà nìyẹn ìyẹn ni kí n tọ́lọ̀ ní sí àti ntọ́ni má sí ọgbọ́dọ̀ sí àgbéga rẹ̀ ṣíṣe àgbéga rẹ̀ níbo ni ti wáyé ìmọ̀ wáyé ni látàrí pé a ṣe àgbéga ọlọ́run ọba tó pa wá lásìkò a ṣe àgbéga ọlọ́run ọba tó kọ nǹkan fún wa ọlọ́run ọba tó ga tó gbangban téèyàn ọba jẹ́ni tí ń gbé ọlọ́run ọba ga tíyàn ọba jẹ́ni tí ó ṣàgbéga ọlọ́run ọba tó wá lásìkò tó nǹkan fún wa báwo ló ti wá fẹ́ ṣe àgbéga òfin tiẹ̀ òfin rẹ̀ tó ní kó o ṣe òfin rẹ̀ tó ní kó o mọ̀ ṣe òní ìṣàgbéga rẹ̀ àṣe sábàbínú tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn máa fetí pàlàbà òfin ọlọ́run wọn máa fetí pàlàbà ń tọ́lọ̀ ní kó wọ́n má ṣe ìtumọ̀ rẹ̀ ni pé wọn ò ṣe àgbéga ọlọ́run ọlọ́run tó ní ẹ ṣe wọn ò ṣàgbéga rẹ̀ ọlọ́run tó ní kẹ́ ẹ má ṣe wọn ò ṣàgbéga rẹ̀ ìdí nù tó wọn fi lè tẹ̀ láṣẹ rẹ̀ torí ẹ̀ ó ṣeé ṣe ń gbà mí kẹ́ ẹ réèyàn tí wọ́n máa ṣe nǹkan kan ń tọ́ da kò ṣe àfi nítorí kórìí pé àwọn èèyàn ń wò àwọn èèyàn yín ní tìtorí wọn ṣe ó lè máa fẹ́ láti fi gbayì lọ́dọ̀ àwọn èèyàn ó lè fẹ́ fi gbókun lọ́dọ̀ àwọn èèyàn ìgbà míì ẹ̀rí téèyàn míì tí yóò máa jìnnà sí tí ọ̀dà yóò máa sá fún un. ó zina a'udhu billahi ó lè jíjà a'udhu billahi jàmbá a'udhu billahi kìí ṣe tó lọ ńṣe ní ṣe bẹ́ẹ̀ nítorí pé kò fẹ́ ṣubú lójú àwọn èèyàn kò fẹ́ dẹni yẹpẹrẹ lójú wọn àbọ̀ ń bẹ̀rù irú ìyà tó lè fi jẹun tọwọ́ bá bà wọn ìdí tí ò fi jalè nù ọ̀ ń bẹ̀rù ìyà tó lè jẹun tọwọ́ bá rà wọn kìí ṣe nítorí tọ́lọ́ ó ti mọ̀ pé tóun bá jalè wọn gé òun lọ́wọ́ ó ti mọ̀ pé tí òun bá pààyàn wọn pa òun ó sì ti mọ̀ pé tó ń bá mu tí wọ́n jẹ gba lápèjúwe torí rẹ̀ lẹ́sẹ̀ ní ìdíkọ́ lọ sí di pàlàpàlà kìí ṣe torí ọlọ́ torí rẹ̀ ẹni tó ṣe ní ti ń ṣe nítorí àwọn èèyàn tó sì pa ń tọ́pa tìtì nítorí àwọn èèyàn kò ṣe ń tó ṣe kò sì pa ń tọ́pa tìtì nítorí pé ń gbé ń ṣàgbéga ọlọ́run ọba tí í pani láṣẹ ọlọ́run ọba tí í kọ̀ǹkan fún mi torí náà kò sí àgbéga àṣẹ ọlọ́run kò sì sí àgbéga ń tọ́lọ́run ọba kọ eléyìí táwa ń sọ òun náà ni pé ká ṣàgbéga ọlọ́run ọba tí í pani láṣẹ ká ṣàgbéga ọlọ́run ọba ti kọ̀ọ̀kan fún yẹn torí náà báwo la ṣe mọ̀ pé lágbájá o ó ń ṣe àgbéga àwọn àṣẹ ọlọ́run ọba wa báwo la ṣe mọ̀ pé lágbájá kò sí nínú ẹni tí ń tẹ́ńbẹ́lú àwọn àṣẹ ọlọ́run ọba wa. alákọ̀ọ́kọ́ onáníká rí i pé ẹrú ọlọ́run ọba yìí o ó ń ṣe àmójútó àwọn àkókò àwọn àkókò àṣẹ ọlọ́run àṣẹ ọlọ́run ọba ó ní ká ṣe sọ̀làwátì khams àwọn sọ̀làwátì tọ́lọ̀ ní ká ṣe ọ̀fà àkókò sí ó sì ní inna as sọlẹ́t fáwọn olùgbàgbọ́ òdodo ọ̀ràn yẹn tá a fà kókò sí ni ìwọ̀n ń sọ àkókò àwọn sọ̀làwátì kẹfìrà rẹ̀ ó sì ń sọ àwọn ẹnu àlá rẹ̀ èyí tó ń pè rákà mẹ́rin kò sí rákà mẹ́fà rẹ̀ eléyìí tó ń pè rákà méjì kò sí rákà mẹ́ta rẹ̀ kí ó tó ní ká ké ń bẹ̀ ọmọ àké rúkú tó ní ká sí ń bẹ̀ ọmọ àsè ìforíkalẹ̀ tó ní ká sí ń bẹ̀ ìmójútó gbogbo ìtọ́jú orígun gbogbo ìtọ́jú ọ̀ranyàn gbogbo ìtọ́jú sọ́nà nínú àwọn àjọsìn iná ní mójútó ó sì ń rí ó sì ń sojú kòkòrò láti ṣe lọ́nà tí ó fi jẹ́ àṣepé kì í sì jẹ́ni tí máa fi falẹ̀ í máa yára lọ láti lọ sí tásìkò rẹ̀ bá ti tó yóò lọ sí lẹ́ni tí ń dunnú eléyìí fi hàn pé a lágbájá o àmì ni lórí pé ń ṣe àgbéga àwọn àṣẹ ọlọ́run ọba wa tí ìjọsìn yìí bá fi lè bọ́mọ lọ́wọ́ látàrí àwọn àdíwọ́ kan kò lè bá sọ̀látù pẹ̀lú jama ẹ̀rí tí ọkàn rẹ̀ bàjẹ́ ẹ̀rí tí ìbànújẹ́ tí ó hàn lójú rẹ̀ eléyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò máa sàmì pé ah lágbájá yìí ń kọ́ ó ń ṣe àgbéga àwọn àṣẹ ọlọ́run ọba wa tá a bá rí ẹrú ọlọ́run tó ṣe pé ìgbà tí ó bá bínú sí yàn yóò bínú sí yàn nítorí tọ́lọ́run ìgbà tó bá rí i pé ẹ̀ ń fa agbọn ọlọ́run ọba yà ẹ̀ ń fi òfin ọlọ́run ọba ṣeré ntọ́lọ́wọ́n bá ní kẹ́ ẹ má ṣe ẹ̀fín sẹ́fẹ̀ ntọ́lọ́wọ́n bá ní kẹ́ ẹ jìnnà sí ilẹ̀ ń rọ́ọ̀lù yóò bínú sí yín nítorí eléyìí kìí ṣe nítorí ìtara tiẹ̀ àmọ́ nítorí tọ́lọ̀ ẹni tó ti pé ọmọ abọ́kàn jẹ́ nígbà tó bá rí páwọn èèyàn ń ṣẹlọ òun náà ní máa rẹ́rìn pé tó wù wọn wá ń ṣe ẹni tí inú rẹ̀ máa dùn tó bá rí páwọn èèyàn ń tẹ̀lé tọ́lọ̀ àmì pé èèyàn ń ṣe àgbéga sí ọlọ́run ọba ẹni tó ṣe pé kì í ṣe pé yóò máa wá ibo nìdẹ̀kún wà ibo nìdẹ̀kún wà ibo nìdẹ̀kún wà ni yóò máa lé ká so torí pé ẹni tí máa ń lé ibo nìdẹ̀kún wà ibo nìdẹ̀kún wà ká irú wọn ò sí ní ẹni tí ń ṣàgbéga àwọn àṣẹ ọlọ́run torí ọba tó ṣòfin tí dẹ́kun wà ń bẹ̀ òun náà ló ṣòfin míì tó dàbí ìgbà tó ṣe kó le èèyàn tí ó sì jẹ́ pé kò ní máa wá nǹkan tó ṣe pé ẹn kí ló fà tá a fi ṣe léyìí tèmi ọba mọ tó fà tá a fi ṣe mí ṣe eléyìí ò sínú ẹni tí ń ṣàgbéga àṣẹ ọlọ́run torí mélòó la lè mà nínú ìdítọ́fà tọ́lọ́wọ́n bá fi ṣe àwọn nǹkan tó ṣe lófin mélòó la lè mà ẹni tó ṣe pé tó bá mọ̀ ìdítọ́fà yóò dúpẹ́ fọlọ́n tí yóò bá sì mọ̀ yóò tún tẹ̀lé tọ́lọ́ náà yóò tún tẹ̀lé tọ́lọ́ náà. wáyé o àwọn àṣẹ ọlọ́wọ́n bá tọ́lọ́wọ́n bá fi wá pa wa oríṣi méjì ni ó ń bẹ nínú àwọn àṣẹ ọlọ́wọ́n bá wa alákọ̀ọ́kọ́ eléyìí tó ṣe wípé àwọn àṣẹ ni tó ṣe pé máa dùn máyà yìí máa dùn máyà láti ṣe gẹ́gẹ́ bí àṣẹ ọlọ́wọ́n bá wa tó ní ẹ jẹun yìí máa dùn máwọn èèyàn ah tààrà ni ò fẹ́ jẹun ọlọ́run ni ẹ máa jẹ nínú ntọ́ mọ́ nínú ntọ́ dáa yìí máa dùn máyà àṣẹ ọlọ́run tó tún dá lórí pé ẹ fẹ́ yàwó tó bá wù yín yín máa dùn máa wù yín ọlọ́run tó wá sí lẹ́tọ̀ títí dórí mẹ́rin yín máa dùn máa yín kọ́dà ẹlòmíì tí ó jẹ́ mùsùlùmí ó ti torí rẹ̀ wá di mùsùlùmí pé nígbà tó jẹ́ pé òfin ẹ̀sìn Islam ti gbà pé kéèyàn fẹ́ títí dórí ìyàwó mẹ́rin eléyìí wù mí púpọ̀ irú eléyìí máa dùn máa yín bákan náà àṣẹ ọlọ́run tó dá lórí wípé òun gbà fún yín láti dẹdẹ ẹran orí ọ̀dà àbí ẹran inú òkun gbogbo eléyìí máa dùn máa wù yín àṣẹ ọlọ́run ọba eléyìí tó dá lórí ẹ̀jẹ̀ ẹmu ẹ̀sìn tó dáa ẹ jẹ ń tọ́ da ẹ lọ síbi tọ́ da ẹ fẹ́ yàwó tó bá wù yín gbogbo eléyìí máa dùn máa wìn nítorí bẹ nínú àwọn àṣẹ ọlọ́run ọlọ́run bá tó ṣerú òfin eléyìí òun náà ló tún ṣòfin tí máa jẹ́ pé nǹkan kórìíra ni sẹ́mi èyí tó ṣe pẹ́mi ọ̀fẹ́ nínú àwọn nǹkan tẹ́mi sì kórìíra tí ọ̀fẹ́ òun tún pín sọ́nà méjì nínú wọn àwọn náà ni eh, nínú àwọn nǹkan tí ẹ̀mí kórìíra àwọn náà ni oríṣi alákọ̀ọ́kọ́ àwọn àṣẹ tó ṣe pé wọ́n fúyẹ́ àṣẹ fúnfún yẹ́ni wọn ò lè lọ títí gẹ́gẹ́ bí ẹ̀sàdúà gẹ́gẹ́ bí ẹ̀sìn rántí ọlọ́run gẹ́gẹ́ bí àwọn ẹ̀kọ́ báyìí báyìí báyìí báyìí ẹ mójútó wọn gẹ́gẹ́ bí àwọn náfìlà báyìí báyìí báyìí ẹ má jẹ́ ọgbẹ́yìn inú sẹ́yìn gẹ́gẹ́ bí ẹ máa ṣe sọ́láàt ẹ máa kí alukur'an àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ń ti bó ti ṣe fúyà wọn ẹ̀mí kórìíra rẹ̀ ẹ̀mí kórìíra rẹ̀ ẹ̀ sáwà sàdúrà náà ni kí bùkátà tó bíá ẹ̀ àtúgbọ́dọ̀ ṣe nǹkan báyìí so ẹ rí i pé ẹ̀mí ẹ̀mí ọ̀ma kórìíra rẹ̀ kódà bíi ta alákọ̀ọ́kọ́ pé ẹ̀jẹ̀ ẹ mú ẹ̀jẹ̀ tó bá wù yín ẹ̀fẹ́yàwó tó bá wù yín so ẹlẹ́ẹ̀kejì yóò dàbí rẹ̀ nínú àwọn àṣẹ ọlọ́run eléyìí tó ṣe pé mi máa kórìíra òun náà ni àwọn àṣẹ tó ṣe wípé wọ́n wúwo àwọn àṣẹ tó ṣe pé wọ́n wúwo gẹ́gẹ́ bí ìpèpè lọ́sọ̀dọ̀ ọlọ àṣẹ eléyìí wúwo ṣé gbogbo èèyàn ló lè pèpè lọ́sọ̀dọ̀ ọlọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tó lòun pèpè lọ́sọ̀dọ̀ ọlọ ìbọ̀dọ̀ ara wọn pèpè lọ ọ̀dọ̀ ara wọn pèpè lọ torí wọ́n fi ń wówó ni wọ́n fẹ́ fi gba yìí ni wọ́n fẹ́ fi lórúkọ àtoríkì papọ̀ ni bákan náà al-amru bil ma'ruf kẹ́ ẹ máa pa àwọn èèyàn lọ sí díẹ̀ sí dáadáa kẹ́ ẹ sì máa Ah, ó ṣòro ó ṣòro kìí ṣe gbogbo èèyàn ló lè ṣe ìdí nu táwọn kan fi fọwọ́ mú al-amru bil ma'ruf wọ́n ní an-nahyu anil munkar àwọn ò lè ṣe àwọn ò lè kọ ìbàjẹ́ fún yàn dáadáa làwọn máa pè yẹn lọ sí ìdìrẹ ẹ tá a lè fẹ́ fi jọ nínú ẹ̀sìn Islam bákan náà al fi sabilillah ìjagun sójú ọ̀nà ọlọ ó lé ó lé kìí ṣe gbogbo èèyàn ló lè ṣe torí ẹ àwọn àṣẹ Ọlọ́run ọba ni. gbogbo téèyàn kórira àyùn yóò dín téèyàn nífẹ̀ẹ́ sí èyí tó wúwo nínú àwọn àṣẹ ọlọ́run táwọn òkú sòrò yùn yóò bá dín tó fúyẹ́ ìǹtọ́lọ́n gbà lérò fún ẹrú yóò wá sẹ̀ sára ẹrú látàrí ìpèpè àti ìjọsìn fọlọ eléyìí ọwọ àmú kí àwọn oríkèé rẹ̀ káwọn náà máa ṣètò lọ. ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa nínú àwọn ẹ̀mí wa nínú ẹ̀mí ọmọ èèyàn oríṣi abala ọ̀nà méjì lọ́lọ́run ní kí ẹ̀mí ọmọ ṣiṣẹ́ gbà. abala alákọ̀ọ́kọ́ òun náà ni ṣíṣiṣẹ́ tẹ́mí máa ṣiṣẹ́ lọ sí agbọn ìpaniláṣẹ láti ṣe ntọ́takùtọ̀ lọ. abala kejì tẹ́mi máa ṣiṣẹ́ òun náà ni ṣíṣiṣẹ́ gbá ọ̀nà téèyàn ò fi máa ṣe ntọ́bàtọ̀ lọ́wọ́n bá mu oríṣi ọ̀nà méjì ilẹ̀ mi máa ṣiṣẹ́ gbà wọ́n náà sì máa rí nínú ara rẹ̀ gbàmí tó bá fẹ́ ṣe dáadáa tó fẹ́ tẹ̀lé tọ́lọ́ ẹ̀mí yẹn ọmọ sọ fún ẹ pé má ṣe má ṣe ìwọ nìkan lọ́wọ́ aláyé ni wọ́n fẹ́ di màláìka ni àbọ̀ fẹ́ di sàábẹ́ ni. so abala kejì onáìlẹ̀mí tí wọ́n máa pè ọ́ lọ sí di pé ṣé dáadáa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó lè bá nífọ̀kànbalẹ̀ kó lè bá rí dáadáa gbà láyé àti lẹ́yìn ikú rẹ̀ so èèyàn mọ̀ á gbìyànjú láti jẹ́ kí abala tí pèèyàn lọ sídìí ṣe dáadáa abala tí pèèyàn lọ sídìí tẹ̀lé tọ́lọ̀ abala tí pèèyàn lọ sídìí tẹ̀lé tà nàbì sallallahu alayhi wa sallam tí ó fi lágbára ju abala tí pè ní lọ sídìí takòtọ́ lọ́n lọ. mo rò pé tí wọn náà bá wo àyíká rẹ tó wọ̀ tún tó wò sí gbogbo nǹkan tá à ń sọ yìí púpọ̀ nínú rẹ̀ yóò yọ wàá rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tá à ń jọ ń gbé àwùjọ nísìn èwo ló jọba jù nínú ìgbésí ayé tiwọn sábàlá tí pinni lọ sídìí takòtọ́ lọ́nà àbábàlá tí pinni sídìí tẹ̀lé tọ́lọ́ torí ẹ̀ ló ṣe rí i pé àwọn èèyàn míì wọ́n ti jẹ́ngiri sínú gbogbo àwọn àwọn àbàjẹ́ wọn ò sì fẹ́ jáde nínú rẹ̀ nítorí pé ẹ̀mí tí pinni lọ sídìí takòtọ́ lọ́nà ó ti tẹ̀ wọ́n lágbára jù nínú ìgbésí ayé wọn ìdí ni wọn ò ní fẹ́ kúrò nínú wà bàjẹ́ kódà tó máa ń sọ fún wọn pé kíní yọ̀dà kíní yọ̀dà yóò máa yín mú ni péjọ ni wọ́n délé ayé àwọn ti kọjá gbogbo fi kíní kanlẹ̀ fi kíní kanlẹ̀ èyí táwọn ń ṣe kú làwọn ń ṣe o la ilaha illallah nígbà tó sì rí ẹlòmíì tó ṣe pé tó máa ti pàkíyèsí rẹ̀ pé ní tẹ̀sí yóò dà o eléyìí èso ọ̀nà o kíákíá yóò ti fi sílẹ̀ ẹ dákun tẹ́ bá tún rí pé mò ń ṣe nǹkan mìíràn tí ọ̀dà ẹ tún pàkíyèsí mi o ọlọ́wọ́n sàn yín lẹ́sàn-án rè o sọ èrò wọn wọ́n lè má pọ̀ ṣùgbọ́n wọ́n wà láwùjọ tábà wá padà sídìí sọ láti tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí bẹ́ẹ̀ náà lórí wọ́n bẹ nínú àwọn èèyàn tó ṣe pé ẹ̀mí tí ó sá máa sọ fún pé sá fún mọ́ṣáláṣí náà jìnnà sáwọn mùsùlùmí má bá wọn kópa nínú sọ̀láàtì má darapọ̀ mọ́ wọn rárá rárá irú rẹ ni wọn máa lọ bo ọmọ pé ìwọ ti lówó ni ìwọ ti lọ́lá ìwọ ti dẹni gíga irú rẹ kọ́ ni wọ́n wáǹdì sọ̀láàtì àwọn ayohanas àwọn olòṣì àwọn aláìní àwọn ní lọ mọ́ṣáláṣí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ nínú àwọn tọ́lọ̀ ń bùkún ni wọ́n máa ṣe rọmọdọ́nà ló dé ni wọ́n náà ń sálù àlà àbíjọ́ ló ti sin lọ́nkàn yìí ẹbí wọn náà máa bẹ́ níjọ́ ló ti wa dé wá wọ mọ́ṣáláṣí la ilaha illallah ó sì ń bẹ nínú àwọn èèyàn ẹni tó ṣe pé Ramadan náà ń bẹ Ramadan náà sì masalasi náà ni wa rajulan qalbuhu mu'allaqun bil masajid nínú àwọn ẹni tọ́lọ́ àbó kò sábẹ́ bòjì rẹ̀ ní lọ́jọ́ gbẹ̀ndà kìyàmà lọ́jọ́ tí òun sí bòjì àfitọ́lọ́ ẹni tó ṣe pọ́kàn rẹ̀ rọ̀ mọ́ mọ́ṣáláṣí náà gbogbo gba mọ́ṣáláṣí náà tó bá ti sin náà tó yàn gba àbísẹ́ rẹ̀ lọ tásìkò sọ láti bá tún ti dé ó irú àwọn eléyìí wọ́n wà láwùjọ. jọ́mọ́ ẹ jẹ́ ká mójútó ẹ̀sìn wa ká sì máa ṣe lójú méjèèjì bọ́lọ̀ ọba ti ṣe ẹ méjì àgbà ṣètọ́ọ̀nì láyè nínú ìgbésí ayé wa kí ni nǹkan tẹ̀ ń fi gbèsè ayé yín sí tó fi wá jẹ́ pé àti ṣètò ọlọ́run ọ wá di ṣòro fún ọ̀pọ̀lọpọ̀ kí ló dé téèyàn ní sin lọ́wọ́n bá wa ọlọ́run ọbẹ̀ lẹ́dàá wa dá wa kò dá wa nítorí asánlásán kò dá wa nítorí ìrégbè torí ìranù torí gbogbo rádaràdán kẹtẹkẹtẹ jágbajàgba tọ̀pọ̀lọpọ̀ ń bá ká tó jẹ́ pé òǹgan alára kò tiẹ̀ rójútù ìgbésí ayé rẹ̀ ọlọ́run dá wa nítorí ká lè bá wa sìn owó tá a ní ọlá tá a ní ipò tá a ní tí ọba ti ràn wá lọ lórí àti náà ó túmọ̀ sí pé gbogbo ẹ ti di mùsíbà ó ti di àdánwò ó ti di fìtínà owó pọ̀ kọ́ni túmọ̀ sí pé lóríire lèèyàn o owó lọ tabua kọ́ni túmọ̀ sí pé lágbájá ó rí nǹkan mú nílé ayé o kò sí nǹkan kan tó rí mújú ọ̀ràn lọ torí gbogbo ẹ̀ náà ló ṣèṣì ronpa rẹ̀ tó bá di lọ́la kìyàmà ṣùgbọ́n tí wọ́n ń pè lóríire o náà nípa ẹ̀ ọ̀lọ́. walastu ara as-sa'adata jam'a malin walakinna at-taqiyya huwa wọ́n ní kí ni ìdájọ́ sọ̀láàtì sọ̀láàtì tẹ́ rí yẹn pàápàá jùlọ àwọn sọ̀làwátù khams sọ̀láàtù subh sọ̀láàtù dhuhr sọ̀láàtù asr sọ̀láàtù maghrib àti sọ̀láàtù isha àwọn sọ̀làwátì yẹn ọ̀ràn yẹn ni wọ́n jẹ́ o yíyí ká máa mójútó wọn gbogbo ọ̀kọ̀ọ̀kan lákòókò rẹ̀ èyí tó bọ́ sọ̀sán àbí èyí tó bọ́ sóòrù gbogbo àwọn sọ̀làwátì ká máa mójútó wọn ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo mùsùlùmí mùsùlùmí tó jẹ́ ni tá a ti lakásí náà ń bọ̀ lọ́rùn nítorí pé èèyàn dàgbà débi pé a ti lakásí náà ń bọ̀ lọ́rùn òun náà lẹni tó bá ti bàlágà ọkùnrin ni o tàbóbìnrin gbogbo wa pátá lọ́lọ́run ọba ṣe sọ̀láàtì lọ́ràn yẹn lórí wa ọ̀rọ̀ obìnrin ọ̀lẹ́sìn àbọ̀lẹ́sìn tí wọ́n máa sọ̀sọkúsọ kò tiẹ̀ wáyé rárá ni atọkùnrin àtobìnrin gbogbo wa lọ́lọ́run bá wí ọkùnrin ọwọ́ àlìjánná obìnrin ọwọ́ àlìjánná iṣẹ́ kan náà sì ni kálukú ṣe tí ó fi rà àlìjánná wọ̀ ọkùnrin ọwọ́ náà obìnrin ọwọ́ náà iṣẹ́ kan náà kálukú ṣe tí ó fi wọ̀ náà ọlọ́run mọ́sà wa lọ́mọ àná ẹni tí ìjọ́ra yẹn sọ̀láàtì tí ó kó òfun nígbà kan òun náà lẹni àwọn náà títí tí wọ́n fi mára ni o tẹni tí ń sìn kóso bá ti mára ó ti parí nìyẹn òun náà tún padà sídìí sọ́láàtì tẹni tẹ́jẹ̀ bí máa ń jáde lára rẹ̀ tẹ́jẹ̀ bá ti dá òun náà tún padà sídìí sọ́láàtì. ẹ̀rí sọ́láàtì tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí báyìí lọ kápá jù nínú àwọn orígun ẹ̀sìn islam márùn-ún lẹ́yìn shahadatu an la ilaha wa anna muhammadan rasulullah lẹ́yìn jíjẹ́rìí pé ọlọ́run ọba ọ̀kan lẹ́yìn eléyìí sọláàtì ló tún kàn ọlọ́run ọba ẹlẹ́dàá wa ń sọ nínú alukur'an òní inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta dájúdájú ọ̀ràn yẹn tá a fà kókò sí ìní sọláàtì jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo eléyìí wáyé nínú suratu nisa aya kẹta lẹ́yìn tọgọ́rùn bákan náà ọlọ́run ọba tún sọ pé hafidu 'ala as-salawati was-salati al-wusta wa qumu lillahi ẹ sì máa mójútó sọ̀láàtì tààrin as-salatu al-wusta salatu al-asr ìyẹn salatu al-asr ẹ máa mójútó wa qumu lillahi qanitin ẹ sì jẹ́ni tí ó dúró fọlọ́run ọba tí wọ́n máa jọ́sìn fún lẹ́ni tó ṣe pé ó dákẹ́kọ̀ọ́ máa sọ̀rọ̀ àwọn èèyàn nínú sọ̀láàtì gẹ́gẹ́ bó ti ṣe wá nínú hadith ay wa qumu lillahi qanitin ay wa qumu tí وما يعني صلاة آية لا فيها واقعي إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا كتابا يعني كي وما يعني ما كانوا على حافظوا على الصلوات حافظوا أمر عسلي لي موجود صلاة عسلي لي وتما سيكي وما يعني صلاة أكي في سري من حديث عبد الله بن عمر أما خطاب رضي الله عنهما ولا نبي محمد صلى الله عليه وآله وسلم سقط بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان متفق عليه النبي صلى الله عليه وآله وسلم وصى منه حديث عبد الله وعمر باوى wípé orí òpó márùn la للوري ẹ̀sìn islam lé lórí àkọ́kọ́ nínú wọn òun náà ní ká jẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti fi òdodo jọ́sìn fún àyàfi Allah ká sì tún jẹ́rìí pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ìránṣẹ́ ọlọ́run ká máa ẹlẹ́kejì oní ká máa gbé sọ láti yẹn tọkàn bá ti yẹ tó bá wó dànù islam rẹ wó dànù nù ọlọmọ wo islam tiwa dànù ẹlẹ́kẹta ìtẹ́ ìtẹ́ zaka ìtẹ́ zaka kọ́ máa yọ zakat ẹlẹ́kẹrin hajjul bayt kọ́ máa ṣe hajj ẹlẹ́karùn-ún ọ̀nà ni sọ́mi ramadan kọ́ máa gba uh, kọ́ máa gba ramadan nígbà tí ramadan bá dé. a sì ti rí nínú hadith abdullahi bin abbas radiyallahu anhuma wọn nàbí wa muhammad sallallahu alayhi wa sallam wọn sọ fún mu'adh ibn jabal radiyallahu anhu ní ìgbà tí wọn lọ sílẹ̀ yemen أنا بني أدعوهم إلى شهادة أن لا إله إلا الله وأني رسول الله بمعنى سيدي كون جاري بكو سيابا كون توتولا تفوتو جوسف في الله أتيكو النبي محمد صلى الله عليه وسلم يرانسي علوم أباني فإنهم أطاعوك لذلك فما تلت يعني إلي فأعلمهم أن الله افترض عليهم خمس صلوات في كل يوم وليلة وفي يوم أكبر علوم أباتي سي صلاة أكوكو معه لانا يعني ولوري إلي توما سي لورو أتلوسا إلي توما سي ويكي أورا يعني صلاتي ọlọ́run ti ṣe sọ́láàtì àkókò márùn lọ́rùn àyàn lé wọn lórí èyí ti rí tí sọ́láàtì tẹ wá jẹ́ ìdákúrekù. alihamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́ọ̀bá abẹ́lọ́wà kí ó ṣe ní ìrọ̀rùn fún wa ọ̀rọ̀ láti ń gbọ́ látàárọ̀ yẹn ni àrígbọ́rù ló yẹ bí yẹn ni bọ̀ ní ìgbà sọ pé ọ̀ràn yẹn ni sọ́láàtì ti ṣe fún àwọn ọmọ ẹ̀dẹ́ yẹn wọ́n dàbí pé tó ọyọ kan ní àwa òkú ọ dáa jù táwa sì gbà mọ́ bẹ́ẹ̀ nu àwọn orígun márùn-ún tẹ̀ka kalẹ̀ pàtàkì jùlọ nípa ọ̀rọ̀ sọ́láàtì àwọn fẹ́ rò pé bóyá òun ló kéré jù àbí ló fúyẹ́ nítorí pé ájì ájì nìsín níta sábà gbọ́lá fún tiwa lójú ájì pé téèyàn bá lówó lọ yóò ṣe ájì yóò sì lọ síbọ̀ yóò tún wọ́n mọ̀ pé mùsùlùmí nítorí aláàjì lágbájá wọ́n mọ̀ pé bọ̀sọ̀ láti ń sìn wọ́n ní pèèyàn ní orúkọ wọn kan rẹ̀ wọ́n jẹ́ nǹkan tó yẹ pé tó wọ́n dàbí pé àìfojú kéré rẹ̀ ní àwùjọ wa ìjà sábà lè fi sọ láti yẹn lọ́wọ́ àbíbò ah, ni. ẹni tó bá ṣe báyìí kò lè já mùsùlùmí torí pé mùsùlùmí lẹni tí ń tẹ̀lé àwọn àṣẹ ọlọ́run ọba tó lọ́wọ́ ọba fi pa wá ọlọ́run ní ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí wọ́n wá ń ṣẹ̀ṣà èyí tó wù ọ́ ń bẹ ọ̀pá yòókù tì má ṣe báyìí má ṣe báyìí má ṣe báyìí má ṣe báyìí ó ṣe sànú rẹ̀ ọ̀pá yòókù tì ó lè já mùsùlùmí gidi. ọlọ́run kò àrò láti gbọ́ ẹ̀ka yà gbìyànjú ká padà sí ìdí láti ká mẹ́jẹ ni tí ó fi rárí bẹ́ẹ̀ máa pè é alálàájì nǹkan ìjà aláàjì lásán ni tí ò bá yìí sọ láti kọ́ lọ́ọ́ wá ń bẹ̀ irú àwọn adúró sí ní òní nítorí àsìkò wa kọ́lọ́ sọ wa ju dèdè ìgbà yìí lọ ní ọ̀la ẹja pàdé àwọn olùwọ́n dédé àsìkò yìí lọ́la wasalaamualeykum warahmatulahi wabarakatuh.